àròjinlẹ̀ òwe yorùbá. mo kí yín kú ilé sí ètò ọ̀tún àròjinlẹ̀ òwe yorùbá ti ọ̀sẹ̀ yìí òwe mẹ́ta náà ni mo mú wá fún wa nítorí àkókò wa nítorí pé ìgbà mẹ́ta nìgbà ẹ̀dá láyé tá a wá òwe alákọ̀ọ́kọ́ fún ọ̀tún àròjinlẹ̀ òwe yorùbá ti ọ̀sẹ̀ yìí sọ wípé parọ́ kó o níyì ẹ̀tẹ́ ló ń mú wá bẹ́ẹ̀ ni àwọn àgbà sọ parọ́ kó o níyì ẹ̀tẹ́ ló ń mú wá bẹ́ẹ̀ ni àwọn àgbà sọ tá a bá wo òwe yìí ó jẹ́ òwe ìkìlọ̀ fún ọkùnrin fún obìnrin ọmọdé àti àgbà àti òwe tí ń kọ́ni ní ìwà ọmọlúàbí bí yorùbá bá bọ̀ bọ́ bá ní parọ́ kó o níyì ẹ̀tẹ́ ló ń mú wá ohun tí wọ́n ń sọ fún wa ni wípé kò sí ìwà kan tàbí ìṣe kan tá a hù nípasẹ̀ irọ́ bó tilẹ̀ hùn kí irọ́ náà kó pẹ́ tó ọjọ́ kan ṣoṣo báyìí lòtítọ́ yóò bá irọ́ tó o wá pa fẹ́yàn kan lónìí bó bá dọ̀la yóò padà tẹ́ ọ ni òwe yìí ń sọ fún wa wípé ká mọ irú ìwà tá a máa máa hù láwùjọ ká mọ bí a ṣe máa máa hùwà sí àwọn ènìyàn yálà ẹni tó jù wá lọ tàbí ẹni tí ò tó wa tàbí ẹni tá a jù lọ ó jẹ́ ká mọ̀ wípé irọ́ pípa kò ní yì kò ní èrè kankan nítorí bí a bá parọ́ lẹ́ni kó o parọ́ títí kó lò bí ogún ọdún ọjọ́ kan ṣoṣo báyìí lòtítọ́ yóò bá òun ni òwe alákọ̀ọ́kọ́ fún ọ̀sẹ̀ yìí. àròjinlẹ̀ òwe Yorùbá. òwe ẹlẹ́ẹ̀kejì sọ wípé ipa tá à ń pa igi òṣè bẹ́ẹ̀ ni ipa tá à ń pa igi òṣè ara ló fi ń san ipa tá à ń pa igi òṣè ara ló fi ń san àwọn àgbà ló sọ bẹ́ẹ̀ bá a bá wo igi òṣè kò síbi tẹ́ ẹ ti fẹ́ rí igi òṣè ó jẹ́ igi tó ń gbórin tó máa ń sanra púpọ̀ bí àwa ẹ̀dá èèyàn ti máa ń pa èpo rẹ̀ tó kàkà kí igi òṣè yìí kó kú ńṣe ló máa máa fi sanra sí i ìyẹn ń sọ fún wa wípé kò ní fi ṣe ibi tàbí ìkà tí àwọn èèyàn kan ń ṣe sí ọ bóyá wọ́n ń jẹ ẹ́ lẹ́sẹ̀ ni ìwọ dúró di Ọlọ́run rẹ nítorí pé bó pẹ́ bóyá gbogbo rìkíṣí tí wọ́n dì nítorí rẹ ó padà borí nítorí wípé kódà nínú ìwé mímọ́ ó ṣẹlẹ̀ láàrin Bálámù àti Bálákì ṣùgbọ́n gbogbo èrò búburú tí wọ́n lè máa ní sí ọ bó bá jẹ́ orí òótọ́ ló wà yóò padà jẹ́ sí òótọ́ fún ọ ìdí rèé tí àwọn àgbà fi máa bá ẹni tó bá jẹ́ olóòótọ́ tàbẹ́ni tó mọ nǹkan tóun ṣe wá sọ fún wípé ipa tẹ́ ń pa ó ẹ̀ ara ló fi ń san bẹ́ẹ̀ ṣe ń bínú ẹ̀ tó tẹ́ ń ṣe lára ẹ̀ tó síbẹ̀ kò yọ lára rẹ̀ òun ni òwe ẹlẹ́ẹ̀kejì àròjinlẹ̀ òwe yorùbá. òwe ẹlẹ́ẹ̀kẹta fún ọ̀tún àròjinlẹ̀ òwe yorùbá sọ wípé bí irun funfun bá kúrò lórí àgbà bẹ́ẹ̀ ni bí irun funfun bá kúrò lórí àgbà orí ọmọdé ló ń bọ̀ bẹ́ẹ̀ ni àwọn àgbà sọ bí irun funfun bá kúrò lórí àgbà orí ọmọdé ló ń bọ̀ òwe yìí ń sọ fún wa wípé kí àwọn ọ̀dọ́ àwọn ọmọdé ká ṣọ́ra ká má fàgbà ṣe yẹ̀yẹ́ ká má mú àgbà ní ẹgbẹ́ wa nítorí pé ipò tí wọ́n wà yẹn bó pẹ́ bóyá àwa náà ṣì ń bọ̀ ní ìpele náà ìwà tá a bá wá wù sí àwọn àgbà lónìí náà ni àwọn ọmọ tó ń bọ̀ lẹ́yìn tọ̀dọ̀ wa náà yóò wù sí wa bí wọ́n bá rí ọmọdé tó ń fi àgbà ṣe yẹ̀yẹ́ bí a bá rí ọmọdé tó ń fi àgbà tó ń yínmú ságbà òun àgbà wà pé wípé rọra ṣe jẹ́jẹ́ o irun funfun tó rí lórí àgbà yìí bó bá kúrò lórí àgbà orí ọmọdé ló ń bọ̀ àwọn òwe mẹ́tẹ̀ẹ̀ta tí mo mú wá fún wa ní ọ̀sẹ̀ yìí rèé fún ọ̀tun ètò àròjinlẹ̀ òwe Yorùbá kó tó di wípé wọn ó máa lọ lọ́sẹ̀ yìí ẹ ń sáré rán wa létí àwọn òwe mẹ́tẹ̀ẹ̀ta tí mo ti nà sílẹ̀ fún wa tí mo sì ti ṣàlàyé òwe alákọ̀ọ́kọ́ sọ wípé parọ́ kó o níyì ẹ̀tẹ́ ní ń mú wá ìyẹn ń sọ fún wa wípé ká má gba irọ́ pípa láàyè nínú ìrìn àjò ayé wa nítorí pé yóò mú ẹ̀tẹ́ bá irúfẹ́ ẹnikẹ́ni tó bá jẹ́ pé irọ́ ló gbé dání ẹ̀tẹ́ ni yóò parí rẹ̀ ni yóò já sí fún òwe ẹlẹ́ẹ̀kejì sọ wípé ìpa tá à ń pagi òṣè ara ló fi ń san èyí ń sọ fún wa wípé bí àwọn ènìyàn kan bá lè jókòó síbì kan tí wọ́n ń bínú rẹ tí wọ́n ń dìtẹ̀ rẹ tí wọ́n ń ṣe rìkíṣí sí ọ ìwọ ìlú máwo bẹ̀ ni kó o máa lù tẹ̀síwájú nínú ìwà rere tó ń wù bó ti lè wù kí wọ́n dìtẹ̀ ẹ́ tó bó ti lè wù kán bínú rẹ tó kò ní fi ọ́ ṣe ohunkóhun òwe ìkẹta sọ wípé bí irun funfun bá kúrò lórí àgbà orí ọmọdé ló ń padà bọ̀ sí kò jù báyìí lọ fún ọ̀tún ètò àròjinlẹ̀ òwe Yorùbá ti ọ̀sẹ̀ yìí mo sọ wípé títí di ọ̀sẹ̀ tó ń bọ̀ ẹ má gbàgbé o láti tẹ gbogbo ohun tó yẹ kẹ́ẹ̀tẹ̀ láti lè bá wa dọ̀rẹ́ pọ̀ ní ìkànnì ti Cfrodram tẹlifíṣàn ti ìtàkùn àgbáyé yìí láti lè máa ta wá lólobó àwọn ohun tuntun tí a bá ń gbé wọlé ẹ ṣé nítorí tẹ̀ ń fẹ́ wa ẹ ṣé fún àwọn ọ̀rọ̀ àmọ̀ràn yín mo sọ wípé èmi ni àbúrò yín arákùnrin Zaccheaus Oyewolu tí gbogbo yín mọ̀ sí Cfrodram títí di ọ̀sẹ̀ tó ń bọ̀ mo sọ wípé ó dàbọ̀. òwe Yorùbá.